look at your life just cause I chose to dance. I am in no competition with anybody. kì I'm not selling my body. They call me all I Alayo. your mama give you. Hey, bounce, ladies, bounce. It's time to shake what your mama give you. I'm, I'm pretty and so charming. give me a la juta, a la juta. Give me a la juta, a la juta. A la juta. but um, kò jẹ́ kó le tó yẹn trust me not to worry. ah mo fẹ́ trust Oh, yeah, yeah, yeah. Come with the fact. Right. What's your trust there? 100%. Mọ̀ pé tó bá ti ló máa ṣe ṣe báwo ṣe ṣe náà Yeah. Sir. So, Baba, here is the file. Máa ṣiṣẹ́ lórí ẹ̀ and I will get back to you. Ọ̀ṣẹ́ bọ̀rẹ̀ mi jọ ọlọ́run mo fi bẹ̀ ọlọ́run mo fi bẹ̀ o kúlù tẹ́ńpà I'll get it down. What's your trust there? um, sir, Fèyí àti lady kan wà táwọn fẹ́ rí. Àwọn àbọ̀ nílé. Ọ̀rẹ́, ẹgbà tó ti lálejò. Ó lè mi tètè máa lọ sí ọ́fíìsì. Má gbàgbé, má gbàgbé. Wàá rà gómi anytime soon. Hello. Hi. Yeah. How are you doing? Hi. thank you. Thank you. So, What's going on? Um, this is the person I told you about that she said she wants to work in the university. Oh. What's your name? me Mary is my name. Ah. Mm -hmm. Oh. The biologist, I'm sure. absolutely sure. We're not alone. Cherry, Ijo Jijo is my hobby. And I'm promising you, I will not disappoint you, sir. Thank you. Jẹ́ ká gba ọ̀rọ̀ tó sọ bọ́. Ìdá mi pé kò ní lè lọ so I'll see you guys as a rehearsal. All right. Then màá mọ̀ mo tó lè Okay, no problem. I See Thank you. Let's go. just cause I choose to dance. I am in no competition with anybody. Eh, ẹ <laughs> mọ nǹkan ẹ gba ọlẹ máa wà lábújá kí n wá rí inú nítorí àmọ́ tẹ́ ẹ sọ yẹn kò lè ṣe ni kò lè parí contract yẹn èmi ò dẹ̀ ní fẹ́ ṣe nǹkan tó jẹ́ pé ó máa fi kíní sàárín mi pẹ̀lú yín kò lè ṣe sà kò lè ṣe sà ẹ ṣàmọ̀ tó ayé kó lè ṣe ni màá ti màá ti àgbè ẹ mọ̀ nǹkan ẹ bóyá tèmi pẹ̀lú yín bá ríra wọn nà wọn à sọ bẹ́tà ìgbà wo lẹ máa wà lọ́fíìsì. ok morning flight máa máa máa gbé wa so máa dọ́dọ̀ yín first thing lọ́jọ́ wednesday ok ẹ ṣe ẹ ṣe honourable ok wọn á gbọ́ wọn á gbọ́ ẹ ṣe. ah ọjà máa ìbọn lè pè ní rest. Ah, rest Tinubu gan ò rest Dangote ò rest agogo ò dúró ilé ayé èèyàn kì í rest ọjọ́ kú lọ́jọ́ sinmi my dear. mo kọ́ ọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe èní London ọ̀la US Abuja Kano Port Harcourt. ó ah, dárúkọ kútọ́nù. kútọ́nù náà títí láwọn ọmọ tó dàgbà tó lè handle àwọn bísíǹsì sá. Ah, mi ò tí ì lè handle bàbá tí n fún wa èmi sì wà lórí race ó mọ orúkọ tó ń pè mí bouncing baby ball. Hmm, bouncing baby ball. <laughs> mo sì wà lórí race tí n bá ti dàgbà tèmi gan mọ̀ ẹgbẹ́ ara ò fẹ́ gbé mọ́ tí n ti di dragging baby boy. oh dragging dragging baby boy. ló yẹ kẹ́ ló wẹ̀. àwọn àdó bàbá ti fún ọmọ hmm, ah. káwọn kan ti lórí race. ó dà bẹ́ẹ̀ sà torí tí a máa tẹ́mi mọ̀ ó láìkì fàájì. àbọ̀ láìkì ẹ̀bàjẹ́ bàjẹ́ àgàgà ibi táwọn ọmọdé yìí bá wà. Eh? Ah, ti ọmọ ìgbà ọlẹ máa rest gangan mo lẹ́kì máa wò ilé ẹgbẹ́ wọn náà mo lè ah, fọwọ́ ọlá bàbá ìtọ́rọ ah. ìgbà ọlẹ máa rest gangan. ọlá ilé mu ló láìkí. ẹ yọra ẹ̀yin gbọ́ tẹ̀fẹ́ fúnra mi ní ìsinmi ìgbà dókítà sọ pé kí n máa sinmi nítorí bp mi hmm. èmi gan fẹ́ máa wá àwọn àlè kan tí mo máa fi rest oh, wọn máa rí mi láìpẹ́ ọ̀rọ̀ ìyẹn tún make sense o ó jẹ́ kí n rántí kọ̀ọ̀kan ọ̀rẹ́ mi kan wà tó ní àwọn ladies tó máa ń jó kiri mm. ẹ̀mọ̀ bẹ́ẹ̀ mi sí bẹ́ẹ̀ mi máa ṣe ń gba advert kiri máa ń já máa club kiri eh. kan kiri kan ẹ̀ ọ̀dọ̀ ẹni mo ti máa lọ ń sọ pé ah, ọ̀rẹ́ iṣẹ́ wà bí o wá ló fẹ́ ṣe ṣé òkan àwọn ẹ̀dẹ̀ máa wà ń bẹ̀ ah. tẹ́ bá wà abílẹ̀ mi fẹ́ kájọ lọ ó máa ń dùn gan o àwọn ọmọ ojú náà wà bẹ́ẹ̀. Ah, ojú ni ojú náà ojú ojú àìsàn tàgọ́ kúrẹ̀ ẹ bá lọ ẹ ti dé mẹ́sà ẹ jẹ́ pé kí ọjọ́ tó máa ṣe gangan. àwọn tó bá máa kó wá hmm. kán ní kíní níwájú. wọ́n máa fi ń jó. gáwọn gangan wà láwọn tó wà lọ́bí èdè ẹ jẹ́ pé pé báwo bẹ́ẹ̀ ti máa lọ báyìí. Hey, bounce, ladies, bounce. It's time to shake what your mama gave you. Hey, bounce. délé mo bí wọ́n yàn nílé mi ṣá torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ nígbà tí mo dàgbà báyìí tí mo dàgbà tó ìpẹ̀lú ọjọ́ orí mi àti irun òhún tí mo fi sanná ní ara pé ká lè jẹun tẹ́yìn wá wà báyìí tẹ́ ń kó mi ní owó tẹ́ ò rí pé kí n kẹ́ wá ṣẹ́kọ̀ọ́ ṣe tẹ bẹ̀rẹ̀ sí jí mi lówó ṣó dáa bẹ́ẹ̀ ẹ wá gbọ́ o ọjà tẹ́ wo yìí kì í ṣe ọjà tèmi o èmi kọ́ ló ní o ọwọ́ kọ́mílẹ̀ rántà ni mo ti gba owó o ẹ̀bọ̀n tó ń pè bẹ́ àwọn lápò tí mò ń dá padà lóṣooṣù ṣé pàtẹ́ ìbẹ̀rẹ̀ sí kó sì tẹ́ǹgì lówó tẹ́ǹgì lówó ṣó òun lè pè é ṣé mo lè rí títajà tí wọ́n máa fi owó dá padà lóṣooṣù ẹ ṣọ́ ara yín o mo fẹ́ kẹ́ kíra yín lọ dáadáa mo sì fẹ́ kẹ́ tẹ́ra yín nú ẹni tó bá kó tó bá kó mi lówó nu yín kẹ́ ẹ jẹ́ kí n mọ̀ o kẹ́ ẹ dẹ̀ dáwó mi padà síbẹ̀ fún mi. ẹ ẹ wò ìyá amúrí tẹ bá ní ká tẹra wa nù bọ̀dá amúrí ó kàn wulẹ̀ tẹ̀mí nù pa ni tó ti yé yín èmi mo ti wà ọlọ́run ò jẹ́ ń jalè rí èmi ò kí ló mú yín ọlọ́run ò jẹ́ ń jalè rí èmi ò ń jalè èmi ò ń ṣe woodlums bóyá kẹbìrì lọ ọ̀bọ̀dá mú rí bí owó bá ti rìn àmọ́ pé bóyá mo wá mú owó yín èmi ò èmi ò mọ̀ bọ́ ti ń jí nǹkan yẹn. ìyá múrí ìdí ọ̀tí lọmọ yín. you are very stupid. bọ́dá múrí. ọlọ́run ò jalè rí múrí ò jalè rí. èmi ò jalè rí. ṣé n kaṣọ lójú eegun. ẹ̀yin lẹ́mẹ̀ẹ́gún tẹ́gbẹ́ káàkiri mi ò jalè. ọ̀fọ́ọ̀nì ọ̀fọ́ lójókòó yìí ajẹ́ lójú onílé alọ́kọ́ lóhun ó hmm, ìyá mi ńjọ́ kìíní àná tẹ́ ẹ lékú jẹ búrẹ́dì èkó ọ̀jẹ búrẹ́dì o ṣé ẹ mọ̀ pé nu búrẹ́dì ọwọ́ mẹ́wàá àwọ̀ ọwọ́ mẹ́jọ tì ọwọ́ méjì tó kù wọ́n wá já kéékèèké iṣẹ́ ọwọ́ yìí ìwọ ni. ṣé mo bọ́ ńbẹ àbí wọn ò bọ́ ńbẹ. kò sẹ́nu eku ni mo jáko ńbẹ. ẹnu eku lọ jáko ńbẹ àwọn mẹgbẹ mẹ́jọ tó kù tó o kó sẹ́yìn tó mọ ọkùnrin ọlọ́kàn kò lọ ńkọ́ tó ní ń bù ọ láṣìírí. gbọ́ ṣé èyí tí mo rí ẹ̀gbọ́n ẹ̀ sọ yìí òótọ́ ni àbùpàrọ̀ mọ́ ẹ. èmi ọmọ tó ti ṣe skin play story wọn kàn máa bọ́ wọn sọ̀rọ̀ kàn máa ní mi jẹ búrẹ́dì búrẹ́dì tó jẹ́ pé eku já mọ́ àwùká àlè tàbí kọ́sọ̀mọ̀ ẹnu eku ni mo já kúrò ìtura àwọn ti fẹnu ẹyẹ bá mi bá mi fà nísìn. ẹ mọ dà ló káàtì ni mo ṣe wà yìí ìṣe káàtì ọwọ́ ológbò ni gbogbo ẹran tẹ́ ẹ ṣe inú sàásùn kò sí nǹkan kan tí ń jẹ òun ní débẹ̀ ní kò jẹ. èmi ni mo ń kẹran jẹ. yẹ you are very stupid. bí wọn bá ti fẹ́ràn mo gàrí lójú yín lọ́jọ́ kan báyìí ìyẹn ti dóbi. sẹ́gbọ̀n. ẹ gbogbo ẹ mọ tèmi ó sọ ẹ̀yin méjèèjì mi ò fẹ́ rí ẹsẹ̀ yín inú ṣọ́ọ̀bù yìí mọ́. mi ò gbọ́. a máa pàdé ilé kẹ́ ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ ẹ ti ẹ̀ gbọ́ràn ṣé ẹ gba ìyàwó sẹ́kọ̀ọ́ ni tẹ́ ẹ fi lè lọ gbowó èkó kẹ́ ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ àbúrò yín nìyẹn tọ́jú obìnrin ìlú èkó ló wà tó ń jaṣẹ́ mọ́ra kí wàá ní ti ní. <laughs> ìyá múrí ẹ rí ọkàn tèmi èmi ọ̀fẹ́ bẹ́tẹ́lẹ̀ ni torí èrò ọkàn mi nu èsì fẹ́ kí kíní ìyá ọmọ mo ní iṣẹ́ ló kú òru èmi ṣetán èmi ṣetán láti rí ìlú èkó ẹ sábà ń wúwo bí n bá rí fifty thousand. ẹ kí ni ẹ kí ni. bọ́dá mo ní ṣé lu èbó lẹ fẹ́ lọ ni. ẹbí bẹ́ẹ̀ wọ́n ti ń wọkọ̀ lu èbó ah! gbọ́. fifty thousand. ẹ kàn pọ̀ jù. lórí pé ẹ fẹ́ lọ sẹ́kọ̀ọ́. ẹ wà so ẹ bá ń wà. tẹ́pọ̀ fẹ́ lọ lu èbó ńkọ́. kí n tiẹ̀ ẹ mi wà o. ṣe fifty thousand kò pọ̀ jù fún ààyè kan ó bá jẹ́ pé yóò gbàlé inú ẹ̀ inú wọn pọ̀ jù torí yóò gbàlé yóò sì mọ fi ìdókù jẹun àmọ́ ó bá jẹ́ pé yóò bá gbé lọ́dún èèyàn ni ọ̀pọ̀ yìí. ẹ ẹ mọ jẹ gbẹyàn bí ẹ mọ jẹ gbẹyàn bí tẹrí mi tẹbi ká máa lè kó ni ẹ bá mi wá one point five million banana island. Ah! kí ló dé. fún kí ni ọfẹ rọ ni ní bẹ́ẹ̀ ni banana island ibo ìwọ mọ sí ní banana island. tí bá ní kò í bèrè. igbó ọ̀gẹ̀dẹ̀ ni. tí ti wá iṣẹ́ tó àwọn ẹ̀dá nìkan tóbi sí gbogbo àwọn pípẹ́ kàn jó kàn jó kàn áá. creativity at its peak that's who we are. who we are ẹ̀dọ́gbọ̀n ni who we are adrat wọn jẹ́ káwọn ẹ̀mọ́ kó mo wọ̀nyí rí wọn mm-hmm. àtún ṣe tààrà mi gbé à kọ́mpútà àjọ wa ni èmi àtọ̀gá wọn bá ṣe rí rí bí mm-hmm. ṣe sọ báyìí wọn mú iṣẹ́ wọlé ni. kọ́tọ́ pé òwúrò sí wòrò nìyẹn. òwúrò sí wòrò ìgbẹ́ ti ti so gbogbo ẹ̀ advertability ti wà yíta ti. ọ̀nà àdè máa jẹ kọ́ sẹ́ńdọ̀. ó sọ ni máa change bottle. oh shit. lọ́wọ́ bára máa change bottle. the spirit. kò tí a wá tó ti plug ìjẹta ẹ̀. right ti invite honourable. ẹ nà amazing. ó dùn bí wèrè. chai o ti bọ́ sàgbà tó mo wá yìí. ìsáré tó lọ ná kí n kàn mí lẹ́gbẹ̀ẹ́ kan nìyẹn ó jẹ́ ti yé. mo ní ọmọ kan wáyé tẹ̀sí gbà bàbá yìí eh. ó ń lọ bí ìdìbò àjọ. òkò tó àárín àwọn ọmọ mi nìyẹn ire kọ́ nìyẹn. ire ah. ọmọ yẹn ire ni. Casablanca blanca oúnjẹ yàtì òṣèlérè ọlọrin ó dà fẹ́ kẹjọ ṣiṣẹ́ pọ̀. ẹ ẹ yóò ta wọn bẹ sọ. ẹ mú sọ fún wọn lè bẹ̀rẹ̀ wọn náà wọn. èmi náà bẹ̀rẹ̀ wọn náà wọn yẹn ṣe. mi kó rí ìwọ ló bá ti bẹ́ẹ̀ sọ àwa fún ẹ níbí ìwà fún níbí ìjọ kọ́ tẹ fún àǹtí wa do the work and that's it. yẹ dà ó wà ní pé ẹ bóyá kí ọ máa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ eré yẹn o wàá mọ orú bísínẹ́sì yẹn ọ̀pọ̀ mi ó gbé ó sọ fún mi olówó sọ fún mi jẹ́ kí n kò gbé àkàjọ lọ lọ kílọ̀bù mi lọ́lẹ̀. kílọ̀bù kẹ àlàyé yẹn ní pọ̀lẹ́sẹ̀ ìràgó tèmi o ìwọ bá sọ bá ti àgírí pẹ̀lú ọ jẹ́ kémi kọ́ mọ̀ èmi lè parí gbogbo ẹ̀ lórí fóònù anywhere anywhere bẹ̀lẹ́ fèsì kò yẹ. jẹ́ kọ́ tiẹ̀ kọ́kọ́ pé pé mo ti ń gbà ẹ̀sọ̀ báyìí. Them say look at your life just cause I choose to dance. I am in no competition with anybody. Ijó yìí àjò lànà o, mo máa fi lọ́mọ lọ́wọ́. You know, you're doing well. Oh, but I feel you should have put um, more effort into it. Mo ti sọ fún yín sá, ọmọ ológo ni. Hmm. Ẹ nà ọmọ ológo ni gbogbo wa. Anyways, cool. Um, there's something I need to tell you. Okay. Okay, lára àwọn tó nífọ̀n tó lè to the nílùú yìí tó performance the whole of you. Wow. So um, inviting you to come to invite her to the club, you know, mm-hmm. actually to come and dance and all that. Too. Okay. So, club? Yeah. Yeah, club now, Malojo. Mm Everybody. Yeah, I'm, I'm an Ojo, but not everybody. You in particular. Ọmọ Ẹládàyanrí ni my interest ní nínú ẹ̀ and then also pay. pé when you ní sọ pé iye báyìí lòun máa you should name your price anything tó back fẹ́ me. ló máa san fún ẹ̀ tó. Um, Just her. Okay. So cool. go think about it, get yourself set, and then if you get out, get. All right. Babe, well done. Just having. Oh, okay. You're doing well too. I, I, I, Them they call me Alajuta. Money give me Alajuta. You bring business come, I want your shake. Oh, my business, I should have a loss of over 30%. You 10 million naira worry ten million naira ló fẹ́ thirty percent you are talking about three million naira ṣó easy ni wo ò ṣe lọ ṣe fúnra I go see the talk now why dey do like this now tó lè ní sùúrù ni thirty percent ló ní pọ̀ jù náà ah fáyọ̀ láti wọ́n máa ṣe báyìí náà thirty percent sure sure calm down calm down nǹkan tí mo máa suggest Sure, o fẹ́ gbọ́dọ̀ mo ń gbọ́ yìí màá ní ká jẹ ká fún thirty percent eh! three million kò ní pa á o ní brain. Ọlámídé why you talk like this now? Kí ló dé sọ̀rọ̀ báyìí? Tó bá sọ pé mi ló máa ṣẹja jiná, máa jiyàn náà. Tí o bá sọ pé ká fún ní thirty percent, ṣé o mọ gbogbo nǹkan tá a ṣe lórí owó yìí ni? Ṣé o mọ gbogbo wàhálà tá a ṣe? Tó bá easy ṣé o máa gbéṣẹ́ ìwà fún wa ni? Tá a bá fún ní thirty percent, this guy wey you dey see, tá a bá fún ní thirty percent bóyá ìwà yìí, tó bá fún wa ní next iṣẹ́, ó máa náà fẹ́ gba fifty fifty pẹ̀lú wa ni. Thirty percent ló pọ̀ jù, twenty percent small okay okay the the, the last business tó mú wa twenty five percent kọ́ ló béèrè ni ṣé wọ́n lọ tún sọ ní thirty percent mú wa lọ́wọ́ yìí abeg tó bá jẹ́ pé wey wey see see see if you wan make i give am the thirty percent i go give am na you talk. agẹ́rìsì kan tí mò ń sọ yé mi jẹ́ ká fún thirty percent next deal a máa gbé a máa gbé àdáni ọlọ́run sọ àlà. bí ọdún sọ fẹlẹ nìyẹn. a máa bẹ̀rẹ̀ sùn ọ̀pẹ̀lẹ̀. ẹ mọ tó ṣẹlẹ̀. ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pa ìjòkó ìwọ ò mọ bọ̀bọ̀ ìbí mi ṣe mọ̀ èmi dẹ̀ mọ̀ pé tó bá jẹ́ péṣẹ́ yìí sì ni kò ní kún wa ó mọ̀ péṣẹ́ tó bá le lọ́mọ ń gbé wá fọmọ ọ̀tá torí ẹ̀ ló gbé wá fún wa ṣó ti yí ẹ̀ a dẹ̀ ti bá ṣe nìyẹn tó bá sọ fún pé ká fún ní thirty percent you be my g be my blood mi ní deny yẹn á fún based on the fact pé wọ́n ló sọ mi ní bá bọ̀bọ̀ ìṣiṣẹ́ mọ́ tó bá sọ pé ká fún thirty no wàhálà ó máa tó ṣẹlẹ̀ bro i will give you the thirty percent you are talking about kò kó ṣì dànù. àbúrò ní kúrúkú yẹn máa tẹ̀ sọ ọlọ́wà wọ́n ní kọ́ ní wọ́n dáa mo kọ́ tí mo ṣe ọ̀gbọ̀n ọ̀gbọ̀n wọ́n ní wọ́n dáa sá fọ́ọ̀sì ránṣọ́ lè next one a máa bẹ gbogbo ìgbọ́n máa ṣe bíbọ̀ ọ̀dọ́ máa ṣe bí àṣì. sì sí a máa lọ sí before seven lẹ́yìn eléyìí inú àṣìlẹ̀. ó yà wọ́n náà tó á dé ká má tó tiri ṣàmàkà fọ́. ó yà á ilẹ̀. máa ṣe bí bọ̀lọ̀bọ̀lọ̀ láti fi ṣe ẹ̀sìn. ìrẹwà mi rí lẹ́nu gbàwo sí gbàwo náà bó wà gbogbo èkó gan-an. ẹ wo èkó kúkú da èkó fine as you can see. ah èmi náà ti rí lára rẹ ah torí pé àwọn kan náà sọ pé wọ́n ní owó wà lẹ́kọ̀ọ́. wọn kan wá òkè. ah àwọn gbọ́dọ̀ sá lọ fún wọn tán bá má lọ fọ bí àwo Ọlọ́run. ẹ wo ṣe rí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúrà màmí ó ń gbà lórí mi gidigidi gan ni ah ó ga mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. èyí àbẹ̀rẹ̀ Ọlọ́run ṣebí kọ́ńpìnì tí mo wà taratara náà gbà mí láì. mọ́mí nìkan mọ̀ kọ́ ní gbàdúrà èmi náà mo ṣe wà ìgbà mi èmi àmọ́ wà nú àwẹ̀ ìpìà ire o ire o kókó rè bọ̀ wá o tí ń gbàwẹ̀ gidi gangan. èmi èjì ẹ̀sùn orí ìkúnlẹ̀ ra yìí. ẹ̀yin ẹ̀yin wà lórí ìkúnlẹ̀. látago kan títí dago mẹ́fà ìdájí yìí ní sùn torí ọmọ yìí mo ṣe ń gbàdúrà. ẹ lọ́jàrí ẹ̀yìn wá irú ijó tí ọwá ń jó yẹn báyìí nìsín bẹ́ẹ̀ ṣe ń jó yẹn àwọn wo ni òun bá ṣe àbí kó má lọ jẹ́ pé àwọn ijó orosí oro lẹ́ ń jó àbí àwọn tán dún bàtà. ẹ̀gbọ́n mi ẹ calm down ah local company là ń ṣiṣẹ́ fún àwọn èèyàn dẹ̀ máa ń pè wá we are professional dancers a tún máa ṣe video vixen oyè yìí àdújọ ọmọ ta owóró sí woro. tàbí lágbolágbo. lágbolágbo kọ àgbàlagbà. ẹ mọ lòtẹ́ẹ̀lì lọ́jọ́ o. a máa ń lo hotel of course. àìsẹ́ wọn gbà bẹ́ẹ̀. Ah! iṣẹ́ hòtẹ́ẹ̀lì ẹ máa ń lo hòtẹ́ẹ̀lì káàkiri. Ah! ọlọ́run wọ́n mọ̀ pé irú òtẹ́ẹ̀lì tẹ̀tì lọ àwọn omi wọ́n ti gba nọ́mbẹ̀ bí wọ́n mọ̀ fúláàsì ni àyíṣẹ́ aṣẹ́wò ṣe kan tó rọrùn. ibi nìkan ń pè ló ló sọ. mo like ẹ mo like ẹ ní sùúrù mo like ẹ pé ajé dáńsà kò mí ìpè aṣẹ́wó ni wọ́n rà mo like ẹ. ẹ dáńsà olóṣò ni ẹ̀rọ àti tó máa fẹ́ wọ aṣọ sí ìró náà fi ń jó ni láwọn tí wọ́n wọ̀ kíní pátá lásán àti kíní kọ́mù èyàn fẹ́ lè gbé kíní ìbejì kó láyà wọn. àìkú ẹ̀ ní sùúrù lóòótọ́ a máa ń wọ aṣọ tó ṣe bọ́ kó kí n ṣe ara lẹ́nu. sẹ́yìn gbọ́ ṣé tá a bá jó tán àwọn òrírò ẹ̀ tẹ́ bá jó tán wọn ní mú yín wọlé. wọn mú wa wọlé ẹwọ ah! mo like ẹ má. láwọn omi wọn máa láwọn fẹ́ẹ́ fi ra nǹkan tó fẹ́ gẹ̀rẹ́ sí ni ó fẹ́ gẹ̀rẹ́ sí bá mú bọ́tù wọ̀tà wá nulẹ̀ bá mi gbé kinní wá nulẹ̀ ká tó wí ká tó fọ̀ níwọ̀n tọ̀sẹ̀ bọ́ mi jó. àló ti yé mi sẹ́. tó sọ lọ́rọ̀ lọ pa bàbá wa ọ̀rọ̀ ni ó sì padà pa ọ́ sọ ọmọ pẹ́mi àti ẹ̀ lájọ ya wa ẹ àbúrò tèmi è solo so torí n tó kódé owó òjò ló kódé àsìjọ náà. bọ́dà mo rí wàhálà orí yín ò pé orí yín ò pé ẹ ní làákàyè kankan ẹ làákàyè kankan ẹ ní. wo ń mm. gba owó olóso lọ́wọ́ rẹ̀ torí ó dùn mí pé mi ò wáyé lóbìnrin tí bá wáyé lóbìnrin olóso tèmi àjù tiẹ̀ lọ mo lè pátá nìkan ní mo wọ̀ lọ́rọ́ lẹ́yìn títì máa tí kò bàjẹ́ ẹ sóò ní fún mi lówó ni. ẹni tó ń pè lọ́wọ́ fẹ́mi lówó. mo kì í say that ah, is just cause i chose to dance i am in no competition with anybody ijó yìí àjò là ni o. àwo má ṣòtayọ mi rárá òkúta ẹsìn síta ẹsẹ̀ ti yọ. ṣòtayọ ṣe sùúrù náà òkú wo ni mo ṣe síta tẹsẹ̀ ń yọ. ọmọ oníjó tẹ̀ ń gbé káàkiri all in the name of contract tẹ̀ ń gbé kiri lókìá ṣótayọ ẹ tó bá gbọ́ nǹkan kan from anywhere wàá pè mí wàá ṣàlàyé fún mi ni wàá dẹ̀ ṣàlàyé fún ẹ. mi ò gbọ́ nǹkan kan rárá rárá mo rí ni ọjọ́ mélòó mo ti ń pè yín tẹ̀ píkọ̀ mi. o mọ̀ gbà mí bísí ma. bísí ma kí nìyẹn. ẹ máa ń bísí náà ó mọ̀ náà ah, ah, ṣé mi ò ní bísí máa rí kọ̀lẹ́ mi ò wá ní gbé ni. ẹ wo ẹyẹ bóbò mi rárá rárá mo kọjá èèyàn tẹ́ ẹ máa fún lámbà mo kọjá ìyẹn ẹ máa lẹ fẹ́ fọmọ yẹn contract ẹ máa ní kó máa bá yín club òun ló máa jó fún yín lẹ́yìn ló máa jó fún yín lọ́la ẹ jọ ṣé contract lẹ fún àbẹ́ ẹ ọmọ yẹn mi ò fẹ́ mi ò fẹ́ o ò bá jẹ́ kí n ṣàlàyé lókìá ṣọtayọ. ẹ wo ẹ wo ẹ jọ torí Ọlọ́run ẹ má fọwọ́ yín kàn mí mo fìyọ́nú Ọlọ́run bẹ̀yìn ẹ má fọwọ́ yín kàn mí o. ọ̀dà jẹ́ kí n wá rí ẹni kí n ṣàlàyé ara mi ẹ wọ ẹ fàlàyé kọ̀ọ̀kan lẹ̀ ẹ má ṣàlàyé fún mi nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín lèmi ti sọ yẹn mi ò gbọ́dọ̀ béèrè owó oúnjẹ mi kẹ́ ẹ sọ pé kò pé àbí kẹ́ ẹ sọ pé ẹ ní time fún mi nígbà tí bá nídìí tèmi nìyẹn ṣé gbọ́ mi. èmi alájú ta alájú ta ẹnìkan mi alájú ta o alájú ta èmi alájú ta ẹnìkan mi alájú ta. I'm living my dream. èmi alájú ta I'm living my destiny. ẹnìkan mi alájú ta o èmi alájú ta tó bá súyìn ẹ má dákẹ́ èmi ọmọ jẹ́jẹ́ o i'm living my life jẹ́jẹ́lì jẹ́jẹ́lì jẹ́jẹ́lì. ìwọ lókun tí màá ké pe aṣẹ̀dá mi o má jẹ́ kójú tì mí lọ́nà ìrìn àjò yìí o. tó bá yá wa ni mo ló ka bọ́dà mi lè fi láàmì dá ló pé lálàjò ta o tó bá yá o tó bá yá wà ní mo ló kọ́ bọ́dọ̀ mi mi la. ṣebí ìwọ bá ẹfọn lábàtà ó yọbẹ tí àbí ṣé ọmọ bíi tèmi àti ṣíìpù ti pàdé ara wa ó ré o ẹ̀yìn ayé tó bá yá wá ní èèyàn sọ̀rọ̀ èèyàn ṣe pé èèyàn ṣàwọ gbọkọ gbọkọ òṣì àṣẹ wo òṣèré ó gbàgbọ́ lọ́wọ́ mi ètò orí pò fáìn ló ṣe é ṣe rádaràdà àbí wọ́n bá bá fáìn kẹ̀lẹ́ jẹ́. Tairu Isa Ika Inu Arsenal ló máa padà pa mí láti láti. Àwọn náà lọ Everybody. Ó yá. Ti bá wọn àti lọ́tọ̀. Ṣadé baby. Ṣẹ́yẹ. Yes, I will see you guys next week. Uh ibùdó She pé o máa bá wa lo ọ̀sẹ̀ kan bí ni? One year ni. Bẹ́ẹ̀ kẹ́ kú so mọ́lẹ̀. Na wetin she talk now? Okay, I want tó ń sè fún yẹn ti ń dùn mọ́ yín Okay, come máa bá yín sóúnjẹ, kó máa everything, ọ̀sẹ̀ like láìkẹ́ <laughs> baby uh -uh, there is no big deal ṣe oúnjẹ yẹn máa ṣe lot fún tí máa tún padà wá ẹ mọ̀ pé mo láìkí máa sún oúnjẹ gan and it's my duty to take care of them now. mi sọ̀rọ̀ mi sọ̀rọ̀ mi sọ̀rọ̀ ṣadé but um, mo just yóò mẹ́tò ah, sọ̀rọ̀. Ah, ó ní máa wá next week again. but ah, ah. wait gbọ́dọ̀ jọ́ ṣàdéhùn ẹ̀ tí mi sí bẹ́ẹ̀. ẹ ṣe bí mo wà á bí báyìí nígbà tó sọ fún sẹ́kùn ìjọba fún ìgbẹ́ta fún wa. ṣàdé ṣé kò ṣe kò ṣe ẹja tó bá ṣe sọ fún wa o. bíbí mo ṣe o. à ń ṣe wa ẹ ṣe gan. ọlọ́run aṣọ ẹ̀dẹ́dẹ́ láyọ̀ àtàlàfíà. ẹ ṣe mi ò ní káàṣì mi. ẹ ṣe mo ní èmi ló ní káàṣì. mo mọ̀ pé jẹ́mi lẹ́mìs ẹ má wọrí. ṣé kí n nọ sẹ. ẹ jẹ́ okay ẹ ṣe o. okay now Shadi see you next week. ọ̀rẹ́ àwọn ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún ẹ torí pé a ò fẹ́ irọ́ ọ̀rẹ́ ò dẹ̀ fẹ́ ìtànjẹ sórí ọmọ Ṣadé tó ń lọ mo láìkí ẹ̀ gan as in láìkí gan understatement ni mo lọ́ọ̀fù Ṣadé mo lọ́ọ̀fù ẹ̀ pa gbogbo ìgbà tó bá ti wá síbí báyìí ló máa ń dá mi lọ́rùn mi ì dẹ̀ mọ́ bí mo fẹ́ sọ fún un torí pé òun àti ìṣẹ̀yẹ jọ wà ní sórí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́ẹ̀kan tí mò ń sọ pé ẹ ṣé wọn ọ̀já ni mo kàn ń ara mi mi ìdẹ̀ fẹ́ kọ́ mọ̀ pé mo láìkí ẹ̀ nítorí mo yín sọ̀rọ̀ yẹn ibi àyà ẹ̀ àyà ẹ̀ ni ọkàn mi wà kó tiẹ̀ fún mi lálẹ́ ọjọ́ kan alẹ́ ọjọ́ kan kó kọ̀ da gbogbo àyà ẹ̀ kó dá lé mi lórí èmi nínú mi máa dùn jù láyé ọlọ́run ọba kò sí nǹkan tí Ṣadé máa béèrè lọ́wọ́ mi tó bá fún mi lọ́jọ́ kan tí mi ní ṣe fún un. ọlọ́run kan tó wà lọ́kàn mi nìyẹn. ṣùgbọ́n bí wọ́n sọ̀rọ̀ yín sí i ọkọ ìwọ ti wà ń bẹ ó ti pẹ́ tí mi ti ń fojú sọmọ yẹn lára kí má kúrò kan. àti máa wo mo ti máa fẹ́ fi ojú bá ọmọ yẹn sọ̀rọ̀ but incident kan ló ṣẹlẹ̀ tí mi ò lè fi compliment ọjọ́ kan mo mo lọ sí yàrá ṣẹ mo fẹ́ àwọ̀ ṣẹ ní òkan lẹ̀kùn mo ṣe sílẹ̀kùn yẹn mo kàn bá ṣàdé tó ọmọ. ṣé ní ìhòòhò àbúwọ̀ṣọ. ìhòòhò ni mo bá tó bá dé kó tóbi ṣàyà jesus ẹ̀rù bà mí. ó ráyà ẹ̀. mo ṣàjáde padà. Ah! owó yóò ti ṣáǹsì mi o nǹkan tó yẹ kí n rí lórí kí la máa wá ṣe báyìí ọmọ yóò gbọ́dọ̀ waste iṣẹ́ yóò maintain ọmọ yìí tó wò hmm. ọmọ tó ṣẹlẹ̀ àdéhùn kan wá sí mi lọ́kàn sí i àbí ká pàṣẹ ẹ̀ dànù. bàbá kò tí ì le tó yẹn dúdúdú tó bá pàṣẹ ẹ̀ nítorí obìnrin <laughs> àfàìmọ̀ tó wà nípa ẹ̀ náà lọ́la ká má parọ́ ká má jalè òótọ́ ni mo lè pa ẹ́ o mo lè pa ẹ́ mi ò ní parọ́ Eh, problem tí mo nínú nìyẹn nǹkan tí mo bá ti like báyìí mo máa ń lọ fún ni mo máa ń hundred percent anything tó bá wá fẹ́ dí mi lọ́wọ́ mo máa ń yọjú wọn kúrò lọ́nà ni. àwọn apá àbíká náà kì í ṣe ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ wọn yìí nígbà tó ń sọ yẹ ó lè gbà tèmi bí o ṣọ̀rẹ́ níbi obìnrin o lọ́rùn ọba tí mo sì mi bá dí mi lọ́wọ́ obìnrin máa yọjú wọn mi ò láìsí ara o ṣòkàlà Ah. you have a disagreement with anybody àbí mi ṣe àbí kan lára àwọn colleagues Sherry, at the bottom, tí wọ́n ti mọ ṣífẹ̀ ni problem Only by me. mi I'm hmm, tired. come off it come off it I'm ni nǹkan tó ń sọ yẹn àwọn ló ń lé mi àwọn no kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ kí ló ló tó yẹn yóò dáńtà o báyànjà o pààyàn ètò so àwọn olùfẹ́ máa lé mi overworked. ṣe it's been for many years mo ṣiṣẹ́ náà èmi náà ní family mi dẹ̀ fẹ́ kán wá mi tì. sí ìwọ nìkan lògo iléeṣẹ́ ìwọ nìkan la ń look up to to bring us a whole lot of opportunities and contracts if you leave now ibo ni ká ti bẹ̀rẹ̀. Where do we start from? You aren't going to lose your life. I don't want to die. You won't die now. Come on, you're secured. Sir, I'm sorry. I've put up my mind. tó bá I'm living my life jẹjẹli jẹjẹli ire ire má jẹ́ kójú tì mí lọ́nà ìrìn àjò yìí o. tó bá yá wa ni mo ló ń ka. nǹkan tí mo sọ̀rọ̀ náà mo ṣe ọwọ́ ibi iṣẹ́ mi ó ti sùn àwọn mi ò fẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ mọ́. Ah, ah. kí ló dé. ṣẹ̀rí lóòótọ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ yẹn bí ayé gbà yìí everything wà okay ṣùgbọ́n ṣe rí ó ní client kan tí mo máa ń dúró fún personally ìyàwó ẹ̀ òun ló fẹ́ pa mí ó lọ máa dá seat lára òun máa ṣe lé òun máa ṣe èmi dẹ̀rẹ́ mo ò fẹ́ lose ẹ̀mí mi torí iṣẹ́ kan. má mi kẹ́dẹ̀ máa wò ó mo ò fẹ́ máa yàn lóòótọ́ toast ni mo ò dẹ̀ gbà fún tó gbogbo wàhálà yẹn gan ó ti sú mi mo ò ṣe mọ́ ó ti sú mi. ebi ò tiẹ̀ ná ọmọ tó pa igbá làpá ẹnìkan kì í pàwọ́ irú ara gbígbóná ò wá nìyẹn ẹ̀ṣẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí sì kó tó di pé òfìṣẹ́ lẹ̀ o ti ṣàlàyé fáwọn ọ̀gá ẹ̀. Ah, wọ́n ṣàlàyé fún un lẹ́nu aláti ṣọ̀rọ̀ màmá ti ṣe ara rẹ̀. ṣàlàyé fún un tó bá di eh, kàráǹgídá onípékiní fi ṣẹ́ wọn lẹ̀ fún wọn ọlọ́run má pèsè míì fún ẹ. Hmm o fẹ́ o fẹ́ dáre ẹ́ ta ni wọ́n rò tèmi o àbúrò yìí ilé tó wà ṣe kó wá tú àwọn ó wá fẹjọ́ sùn mí o. ẹjọ́ ta ni. ó ní òun fẹ́ fi ṣẹlẹ̀. kí ló dé. ká ah, ah, ah. ń gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. o gbogbo kó ṣe yàrá lẹ́nu ìlú kọ́lé nìyọ́n ni ó ní wọn introduce sí ṣífù hmm. tó wù ú tó fún oníyàwó ẹ̀ ṣe bóyá òun ògùn tó bọ́ wù rẹ̀ òun fọ́kọ̀ wù òun á dá sí òun á káwọn dání kọ̀ọ̀kan ní láyé èmi ò tiẹ̀ lọ́mọ tó ń pa wọ́n wá ń bí báyìí pé ṣé lóòótọ́ ìwọ́n fẹ́ ọkọ ẹ̀ torí kò sí tó jọ ó dàmọ́ lóòótọ́ kò ṣì ló dẹ̀ ló fẹ́ kọ̀ ló dẹ̀ òun ò lè gbà bó ṣe ló máa kúra ṣé o ti sọ fún àwọn ọ̀gá iléeṣẹ́ yìí o ní o ti ṣàlàyé báyìí fún kò lè fi ṣe wọlé. ẹ wo ẹ wo màmí ẹ má jẹun parọ́ fún yín tẹ àwa tá a mọ ọmọ tàbí lóòótọ́ àmọ́ pèsè olóṣòlì ìṣẹ̀lẹ̀ òun. olóṣòlì ibo olóṣòlì iṣẹ́ oníjó ni síìfù ńlá sẹ́wọ́ ah, ah, ah. síìfù ńlá sẹ́wọ́ àbúrò tí wèé sàṣẹ́wọ́ kí ni mo ṣe yín báyìí torí yín ò kí n pè ní. etí jẹ́ wọ́n fẹ́ orí mi pé kọ́jọ́ ju pípé lọ. ẹ wo ìwọ lọ ọmọ ọ̀rọ̀ sọ. sẹ́rí ah, ah. ẹni. ọ̀rọ̀ inú ẹ̀ ò dá o dẹ̀ ń ṣe èèyàn rẹ̀. bàbá wa ló fi jọ. Ah, ọmọ ìyá awùsá dẹ̀ ni ẹ. ṣé ijó jíjó yàtọ̀ sí lójó? àbí kí a jẹ́ ọkọ̀ jíjó ẹ wo ẹ wo ẹ wo. ó yàtọ̀. àtàbáwá bíbá yìí. ẹ kí kí ni tó fẹ́ ọ̀dà ṣé ká para wá bẹ́ẹ̀ ni. ó ti yé mi. nígbà tábúrò tí wàá bá ń sọ ló sọ. àló tí táwọn àtàbà fi bú wa ṣé ká para wá bẹ́ẹ̀ ni. ire ire baby house of that. wow. Kí ló wá ṣe ah, ah gbàgbé ni àwa làwa jó ń bí by now It's okay, event eh, kìíní kan. yà k plus ẹ eh, yes àwọn lọ́wọ́ ń do event yẹn. exactly mm, àwọn ni mo ń try àti pé nọ́mbà wọn wà lọ ni mo ṣe wà ń bí látẹ̀. Ah, ah, wọ́n ti lọ wọ́n ti lọ tipẹ́ wọ́n ti lọ tipẹ́ so mm, ire mo gbọ́ wípé o ti kúrò ní company tó wà tẹ́lẹ̀. company jọ that's a long story. so um, ire. Yeah ṣùgbọ́n bó ṣe jẹ́ famous dancer tí inú everybody dem dùn sí um, kí ni next move kí ni plan next. Mm, wọ́ my next move ó mọ̀ mo kàn ń wò pé for now can keep everything calm mo sọ fún ẹ gbogbo nǹkan tójú mi ti rí nà àbí abọ́ ti gbàgbé. ẹ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ èmi ṣùgbọ́n bó ṣe dá yín náà inú everybody ń dùn sí i so ṣé o ní any plan kankan pé bí a kò tẹ̀lé ojú any new dancing group or or anything. plan why not ijó jíjó jẹ́ nǹkan tí mo like dáadáa okay. and i can't trade my pair for anything sórí nǹkan tó kàn ṣe mí ni pé company tí mo ti kúrò ẹ̀ hmm. hmm, wọ́n lẹ́nu gan-an mi dẹ̀ fẹ́ wà láwọn àtọ́ nǹkan tó ṣì ń ṣe mí nìyẹn tí mo ṣe ń wò pé should i still move further or just stay on a low key because um, Ire <clears throat> sori uh, mo fẹ́ jẹ́ kó mọ̀ pé dancing group tèmi náà tí mo ní ọ̀nà lò tí mo rán rán so mo ẹ̀nà for you so mo lérò wípé tó bá lè darapọ̀ mọ́ mi kájọ máa ṣe nǹkan pọ̀ tí n bá ní show máa pè ẹ́ tí wọ́n náà bá dẹ̀ ní show wàá pè mí ṣé you get mm-hmm. uh, mo ní àwọn clubs tá a lè lọ náà mo ní àwọn ẹni bẹ̀tẹ̀ pé àwọn agbélọ̀ perform tẹ́ pé wọ́n máa fún wa lówó gidi so i'm thinking probably if you can join me and we run things together. Things, everything will be fine. See, uh, let me tell you, joining you is not the problem. The problem now is my sin. Because ẹ̀rù ń bà mí, I don't want to die and I'm trying not to die. Mi ò fẹ́ wàhálà tó máa fi lọ kú lọ lọ èèyàn tó máa mọ̀ pé àwọn èèyàn believe pé tó bá ti ń jó. Then oníṣekúṣe ni ẹ, mi ò fẹ́ wàhálà mọ́. That's not true. Trust me, you can count on me. O, o save na, o má bẹ̀rù. Bẹ́ẹ̀ ṣe máa ń sọ tẹnu mi máa dín kí n kí worry. Trust me. Come on. So, should that he agrees, Lati? What do you think? Agree. Jelly. Are you sure? that's great, baby. Come on, give me your word. So don't worry now. Má jẹ́ kójú tì mí lọ́nà ìrìn àjò yìí o. Tó bá yá wa ni mo ló but I'm living la vida loca. Èmi lẹ pé lálájó ta o. Tó bá yá o. Tó bá yá wa ni mo ló but I'm living la vida loca èmi lẹ́gbẹ̀lẹ́ alájò ta alájò ta. Them they call me Alajuta. Dancing is my life. give me Alajuta. Twerk, twerk. Dem dey call me Alajuta. Twerk for daddy. Give me Alajuta. Dem dey call me Alajuta. Dancing is my way. give me Alajuta. Dem dey call me Alajuta. Oh. Them me Alajuta. yẹn kàn dáadẹ́ látàárọ̀ náà lọ́nà ní kìlọ̀ pa ó ti kún gbogbo táǹkì yẹn ti kún já. ọba àwọn pẹ̀lú sóra ní ìṣá. ó ohun tó bá olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni o èyí tó bá wa ní nàìjíríà yàrá náà rán hmm, hmm, hmm. ọ tó bá bá wọn nílùú tàwọn káwọn náà rán àbí kílẹ̀ fi. ọ̀ṣọ́ mọ̀ pé kọ́ńtírì tí kò bá ní natural disaster ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Ah, seriously àwọn iṣẹ́ àyàn ni wọ́n máa ń ṣe mí o. wo brọ́dà mi àánú tèmi ò ṣe anybody yìí tá à ń rán lu ìgàn pọ̀ ju ká máa ká máa pity anybody ẹ jẹ́ ká gbé ìyẹn tì. wedding Bọ́lájí tá à ń lọ yẹn bó ṣe ń hun èmi tó ń hun ẹlẹ́dàá mi ká ti gbéra látọjọ́ Friday hmm. tá a bá gbéra látọjọ́ Friday tá a bá máa fi débẹ̀ lọ́sàn-án mọ́rọ̀lẹ́ a lè ṣe tìbítìbí dáadáa ó ti yí ẹ na. ó yí ẹ ó yí ẹ náà tó bá dẹ̀ máa fi di àárọ̀ sátọ̀dẹ̀ a ti máa freshen up ara máa ti sílé a lè ṣe bó ṣe wá ń patí yẹn ẹ dẹ̀ trust me owó tèmi máa ná ní patí yẹn mo ti ṣe mí nídà tí lọ ṣẹ́wó kankan bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé wọ́n broke máa rí I got you covered máa fún ẹ lówó tó ah. máa ná ọ̀rẹ́ mi. àhàn lọ àyàbí ti wálé wa. àbí kí ló fi o. ṣó see eh, i say you too correct ṣe ló dà kó mọ èrò ọkàn mi ah, ah. because i don dey reason say woman nice ká gbéra ní friday at exactly twelve so that a lè wà titi di alẹ́ a máa ti freshen up. <laughs> ó mọ̀ pé nǹkan tí mo máa fi ń dùn ni pé bá a ṣe wà yìí mo ní èèyàn tó máa ń ronú bí èmi ó ti yẹ ibi máa jì láàárọ̀ jàre lè. <laughs> ẹ̀yẹ́ wọ́n jọ ibo rẹ̀ jù. ẹ̀yẹ́ wọ́n jọ ibo. kí ló ṣẹlẹ̀ wa. Ah, kí ló ṣe ìwọ Kóredé. Kóredé kí ló ṣẹlẹ̀ náà kí ló dé tó yẹ fèsì sọ́rọ̀ tá à ń sọ àbúrò fẹ́ tẹ̀lé wa lọ pati Bọ́lá Jímọ̀ ni. ṣé ẹ ti gbàgbé pé wọ́n invite wá sí show lọ́jọ́ Friday. ṣòwò nìyẹn. ṣèborí ìjókòó ni gbogbo wa wà lánàá táwọn girls kan tó wá invite wá fún show. àwọn ọmọ wo. girl ọmọ lẹ́pa kan fine pretty lady kan báyìí ọmọ yẹn á dẹ̀ promise ẹ̀ pa máa wá sí show wọn so èmi ò mọ báyìí fẹ́ ṣe o tẹ́yìn bá mọ̀ pé fẹ́ máa lọ lọ́jọ́ friday ẹ lè máa lọ mi ò mind tó bá di saturday èmi máa jí wa báyìí. <laughs> Eh, dúró náà eh, kórede fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ ṣó ti mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ ni. Eh, nítòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n náà ni but ṣó rọ́mọ lẹ́pa yẹn àwọn ọmọ yẹn mọ jójó. Ah. Kóredé tí mo bá ń gbọ́ ẹ dáadáa kan tó ń tra àti sọ ni pé wàá fi wedding Bọ́lájí lẹ̀ wàá lọ síbi tó ti ń jó. don't get it twisted o ẹ má misquote mi mo sọ pé mo wá sí wedding Bọ́lájí nǹkan tí mo mean ni wípé ẹ̀yin lè máa lọ lọ́jọ́ Friday torí mi fẹ́ attend show àwọn ọmọ ẹ̀lẹ́ yẹn tó bá wá di Saturday máa jí wá bá yín bíbẹ̀. o gbọ́dọ̀ next show. kórèdé kórèdé ọmọ onípòǹpò kólekóle ogun lẹ́sìn mẹ́sẹ̀ tó bèrè lọ́mú gọ̀gọ̀gọ̀ ọ̀rọ̀ ẹ ti yé mi sori báwọn ọmọ yẹn ṣe ń pín flyer lánàá eh. ṣùgbọ́n mo wá síwájú tèmi náà mo dẹ̀ ráwọn méjèèjì mo mọ nǹkan tó ṣe níṣẹ́ ló fojú tírèsì ọmọ yẹn lọ bóyá ń lọ ṣéjó ló fẹ́ lọ wù àbí nǹkan míì. ṣé ojú flyer kan pín lọ ẹ àbí ṣé ojú ń ṣojú ẹ rí ni. àbí. ẹ ní tòótọ́ mo ò rí wọn kan jórí ṣùgbọ́n spirit mi sọ fún mi pé ọmọ yẹn mọ jojo. Allahu Akbar ọmọ yẹn mọ jo. Ọlámídé kí ló dé. I got bro I got bro. kí ló dé ah! ewu làbòsí. <laughs> mo ò lè parọ́ fún ẹ ṣé wàá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ àná tí màá sun ọmọ yẹn ni mo fi lálàá hmm. yes mo lálàá pọ̀ ọmọ yẹn ń jó as in ah, kí ló wọ̀ náà o ṣe bikini bi black blue ṣe kò wọ́n dis thing náà. àbí pink pink ló wọ̀ ọ́. wọ́n dis thing náà lè kí n tọ̀yọ̀ ọmọ yẹn mọ́ jójó. 你。 <laughs> Thank you. èmi alájòta dem dey call me alájòta o. Oh. alájòta o. Oh. èmi alájòta. hey bounce ladies bounce it's time to shake what your mama gave you. ọ̀hún jẹ́ kí wọ́n gbé àwọn ẹni kankan ṣe pẹ̀lú àwọn pé tábà ti provide ìwé wa mẹ́rin fún ọ in fact mo mélẹ̀ náà sí i. kò sí mi bọ́ nǹkan tó ọmọ rere kò sí mi. àbí kí ni gbogbo eléyìí ẹ̀rọ lè ní bọ́ọ̀lù ló kọjọ sí àmọ́ ṣé ìwọ náà ti pè é ṣé ó ti bá a sọ̀rọ̀. inú ìṣòkò pé wọ́n jàre ní ìrísí gbogbo stress fún mi náà. ó yẹ kó ti pè é náà wá tí ẹ bá sọ̀rọ̀ kó bẹ kó bá a sọ wọn ti pè mọ́ pé máa fajú ẹ̀ mọ́ra bá fajú ẹ̀ mọ́ra gbogbo nǹkan tó bá fi achieve nǹkan tó bá fi achieve. advice because a ti ń lose gan ní company wa gbogbo àwọn iṣẹ́ tá a gbà gbogbo ẹ̀ ló ti ń gbà padà that's my problem. lórí kí try láti gbé ojú ọjọ́ tó tó lọ́la business delay. yìí. kí ló ń ṣàlàyé. wọ́n rí nǹkan kò Ah, ẹ wo ó ti ah, ó ti sú èmi kí ló ṣẹlẹ̀ kí ló lè tó yìí mi ò lè torí pé mo máa jẹun kí wọ́n máa pe màálù ń bọ̀ dáná it's not making any sense. a ah, má sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ má sọ bẹ́ẹ̀ ah ok tó bá ti rẹ pé o máa pe màálù ń bọ̀ dà lórí ọ̀rọ̀ ilé yìí o máa wó gbọ́dà sí ni owó ló ń lù sí yìí. ìbéèyàn náà gbà ni ó ṣe máa le tó yẹn. Oh, uh, wọ́n ní wọ́n ti fẹ́ sọ́kàn ọlọ́run àpá ìwọ̀n sọ́kàn. I just did again. But on the long run, I didn't go wrong. Mo rẹ́ni tí mo yàn, ìfẹ́ ọkàn mi ìwọ ni mo yàn. Ó ti pẹ́, ó ti the pains in my heart kò dẹ̀ sẹ́ni tó lè mọ̀. Ayé ẹ bá mi yọ̀. What's wrong with me? tèmi ọpẹ́ mi thanks for giving me your heart there I wanna be there I wanna live àdìsọ́ máa bá mi lọ o gbàtí ìjìyà yé balẹ̀ all I wanna see by me is you baby take my hand we move mo ti ṣáà kó but on the long run I didn't. ṣé ìbáṣe máa wò lélẹ̀ ẹ́ báṣe máa wò lélẹ̀ tí wọ́n máa lose gbogbo endorsement deals tó yẹ ká get ṣé o ò lè bọ́gà sọ̀rọ̀ ni ká gba eré padà we're losing a lot of jobs. jọ ṣé o fẹ́ kí n para mi lórí iṣẹ́ olóṣẹ́ ni àbí kí n kú lórí ọ̀rọ̀ ọ̀gá times ah, that number mo ti bá ọ̀gá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ire nǹkan kan náà ló ń tẹnu mọ́ àwọn ò lè pé padà àwọn ò lè pé padà àwọn ò lè pé padà ìgbà tẹ́ni alára lára òòrùn kí ni kémi ṣe kò sí kan tó fẹ́ ṣe náà ṣé ó jọ tó yọ náà ṣé ọmọ tó tiẹ̀ rí yẹn ire yẹn ṣé ó ẹni tó fẹ́ padà síbí báyìí she's no ready kò tiẹ̀ wù kó padà síbí báyìí mọ́ ṣé ó bá ṣe máa wò nìyẹn mi ò mọ̀ nǹkan tó mi lè ṣe mi ò mọ̀ nǹkan tí mo lè ṣe lórí mo ti bá àwọn sọ̀rọ̀ wọn gbọ́ ni ojú ẹ̀ ló ṣàṣe ìwọ náà ṣàwọn bẹ̀ nígbà táwọn ọ̀dà group rìn endorsement deal mọ́ wa lọ́wọ́ kò sí kan lè ṣe ọmọ yẹn ló dẹ̀ yẹ kán win ọmọ eré yẹn ni ìgbà tọ́gà lòun ò fẹ́ padà tọ́gà lòun ò fẹ́ rè kí ni tèmi. ṣé o fẹ́ kó máa wo báyìí kémi ṣe wà ṣọmọ nẹ́ẹ̀sì tó wà lọ́kọ̀ mi tí mo yẹ ẹ̀sìn fẹ́ rí nǹkan. you too ah ooo ah báwo ni wọn náà ṣe máa sọ pé o tún fẹ́ rí so kí ni kó ṣẹlẹ̀ sáwa tó kù. Ah, ah, èmi ò mọ kí ni kó ṣẹlẹ̀ sẹ́yìn tó kù kémi kú lórí iṣẹ́ oníṣẹ́ ṣé pọ̀ǹta. bí yá kémi náà kúkú kúkú kúrò gbá yẹn àwọn ilé ni wọn mọ kọ́kọ́ ń ṣe àmọ́ ẹnì kì í ṣe ẹnì kan pé ló kúrò láàrin wọn tí gbogbo ẹ̀ dàrú yìí. Down. Go to the seat. What do you see? èmi lágbè alájò ta alájò ta. dem dey call me alájò ta. kí máa kọ̀rọ̀ fún ẹ sórí tó bá rò látò ń dọ̀la ó kàn máa fi ronú rẹ léṣe yẹn ṣẹyẹ ọ̀rẹ́ mi ni ṣẹyẹ òun ṣe ọmọ gidi no be person wey you go die for but tí mo ń sọ yé mi but then i no know as i want to explain am to you Ọlọ́run mi ò dẹ̀ ní láti sọ̀rọ̀ jù. Um, Ọlámídé ò ní láti sọ̀rọ̀ jù rárá torí kò tọ̀rọ̀ first and foremost ma máa kọ́kọ́ apologize pe à ń sọ irú ọ̀rọ̀ yìí fún ẹ because kò yẹ kó jáde ní ẹnu tiwa but ó tọ̀rọ̀ lè ní ká má sọ òun Ṣadé rèé ọmọ dáadáa ní Ṣadé láti ìgbà tí mo ti mọ̀ ẹ́ kó ń ṣe pé mo rójú ẹ̀ sọ ò bínú látara ọ̀dàlẹ́rìí bó ṣe ń pọ́n wa lé wàá wọnú ilé ìwà pọ́n wa lé wàá béèrè kí la fẹ́ jẹ wàá wọnú kíchìnì wàá dáná fún wa ẹ ìwọ rẹ ó lẹ́wà ìwọ rẹ ó níwà kí ló wọ́n wá lọ́dọ̀ ọ̀rọ̀ èèyàn bíi ṣẹ̀yẹ ṣẹ̀yẹ again i'm sorry to say ogun ní ṣẹ̀yẹ fi ń bá àwọn obìnrin sọ̀rọ̀ o mo dẹ̀ wà very sure pé ṣé kò ń ṣe pógun gan ló fi bá Ṣadé sọ̀rọ̀ báyìí. ọ̀rẹ́ o bá wá sọ yẹn náà kò sí ti sọ nísìnyí i mean ogun ló fi Ah. ni. ogun ni. Ah. Ah. Eh, sori eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣadé kó má dàbíi pé èèyàn bá èèyàn jẹ ni ṣẹyẹ ti try gan-an ayé o ṣẹyẹ ti try gan-an ayé pẹ̀lú ogun sísìn nọ́ọ̀sì tó ń gbé street wa ogun ló fi bá lò pọ̀ gẹ́ọ̀ yẹn tó ló jẹ́ náà só padà ṣẹ́yìn tó kú ni ọmọ ìyá aláta tó ń lọ ata ní bíbá yìí ogun ló fi bá sùn màmá yẹn ní ìdátí lé ọmọ yẹn kúrò nílé ni because ó ti lóyún ẹ̀sìn mélòó la fẹ́ kà ọmọ láńlọ́ọ̀dù ibi tó ń gbé tẹ́lẹ̀ ogun ló fi bá sùn so so so so many things a ti lọ klọ́ọ̀bù rí báyìí tó jẹ́ pé ṣẹ̀yẹ́ fọwọ́ gbá obìnrin ni ọmọ tẹ̀lé délé ni. Ah, ah, kí ni reason wípé ṣe ṣe wá sọ fún mi sìn. a ní ìdá tí bọ̀ rẹ wá jẹ́ a ah, ní ìdá tí bọ̀ rẹ wá jẹ́ bọ̀ wọn náà wọn ń ṣọmọ bẹ́ẹ̀ la ṣe sọ fún ẹ. tí mo expect kò délé lọ ṣe é lògùn fún mi ni ṣùgbọ́n ẹ sọ fún mi pé ṣèyẹ lògù fún mi ní ráì. ṣèyẹ. ṣé àpolóyè ah, ah, ah, burúkú lẹ́yìn rí pé ṣé àpolóyè burúkú lẹ́yìn rí jàyìn sì bàjẹ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ ṣé àti ìpínlẹ̀ ni yín girlfriend mi ẹ̀dẹ̀ mọ́ plant mo ní pẹ̀lú ọmọ yẹn olóyè burúkú lẹ́yìn God ó dẹ̀ dúró pé mo mọ̀ yín pípé I swear to God Almighty kò yẹ kí n tiẹ̀ mọ̀ yín rárá nílẹ̀ kò yẹ kí n tiẹ̀ pàdé yín rárá tí mo fi pẹ́ ti jáwọ́ àṣẹ ó ṣì ránu òfò tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ̀ ń ṣe kiri àṣẹ yìí continue see this idiot so ìwọ ìwọ he trust ìwọ tó so kátà pé lẹ́yìn ayé ti bàjẹ́ ayé ti run náà ìwọ tí mi tiẹ̀ trust pé tẹ́wọ́ tẹ̀ fẹ́ ṣe ṣókè kó o bá mi. make i calm down so that i go fire you. orí ẹ̀ yé mi ká ṣe ṣe àbọ̀lórí burúkú ni ẹ̀ ayé ẹ̀ fẹ́ bàjẹ́. really? ah ṣọ́ọ̀ṣì èrè ni o dẹ̀ ń sọ̀rọ̀ látàrí o dẹ̀ ń dada rẹ̀ gírẹ̀ ṣé torí mi ò sọ̀rọ̀ ẹ̀ kí ló wà ń bẹ̀ ra rape girlfriend yẹ jọ o fẹ́ sọ fún mi pé o toast girlfriend tèmi rí ṣé pé pé o toast girlfriend tèmi rí. ṣé mo ṣé mo bá sùn. ẹ ṣé mo bá sùn. ẹ wọ́n yẹ wọ́n bá girlfriend tèmi náà sùn kí ló wà ń bẹ̀ tí bá ti gbọ́ mi wọ́n tó bá láìkẹ́ wọ́n bá sùn. ẹ wọ́n ní gbogbo àgbáláyé àwọn kan ní wọn kí parọ́ rapist ni o mi ò parọ́ rárá mu ìwà yìí ó dẹ̀ mọ̀ mi láti rẹ̀ mọ̀ pé tẹ́mi bá ti rú ọmọ tẹ́mi rí ọmọ anything tó bá fẹ́ dí mi lọ́mọ máa yọ kúrò lọ́nà ni. kí ló ṣe é. mo ní gbogbo kéde. i know very sure wípé ẹ̀yin idiot méjì you these two fools ẹ máa tó ṣe tẹ. bàbá ẹ ni. and is very very very soon. ọmọ o ti súnmọ́ tán. you these fools. ọlámìdé ọlámìdé ọmọ tó ṣàlẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ kò ń ṣe nǹkan tó yẹ ká máa gbàgbé ẹni gbàgbá ọtí tí bá yẹ pé nǹkan tó jẹ ìdè táwa rí ni ìwọ ń pè mí lórúkọ àbí lórí kúrúkú ṣé mi àti ẹwọn àgbẹgbẹ ni ẹ̀tọ́ rí pé mo dẹ rape girlfriend wọn sọ̀rọ̀ sí mi ṣùgbọ́n fẹẹ bá mi jà. Ah, pé bóyá máa gbé kọ̀ọ̀lẹ̀ wọ́n ṣàlò fún lówó àbí rí mi ara máa ń tètè kan ah mm, my dear how are you. Ah, ọ̀rọ̀ sà yìí náà ni mo ti sọ fún yín times without number pé kó yé máa pè mí ní sà mọ́ kò gbé kọ̀ lẹ́ o ti rí nǹkan tèmi náà ń sọ ọ̀rẹ́ bá mi báyàwó ẹ̀ sọ kó yé máa lo sàfẹ́ mi mọ́ o ṣó lórúkọ mi ṣó ti yí ẹ mo ti ní kó máa pè mí lórúkọ má kọ́ fà mí rúngbẹ́ tó máa fa rúngbọ̀n ló wà lẹ́gbẹ̀ẹ́ yìí ṣó ti a <laughs> nìkan tó ṣẹlẹ̀ ni pé ṣórí mo máa ń nọ́tìsì òun àtọ́lámìdé o tó bá rí bóun àtọ́lámìdé ṣe máa ń ṣe wọ́n ṣe máa kó sínú ilé lọ́ọ́ máa jáde lọ́ọ́ máa ṣe in fact ìgbà míì mo máa ń jó wọn tó bá dẹ̀ ti rí mi bá kàn máa fọ́ ni kò ní bí mi sọ̀rọ̀. èmi àti akọ vibe mi dẹ́n mo kàn tún ní respect mo lẹ́kọ̀ọ́. ìwọ ní respect ìdọ̀bálẹ̀ ò máa ń ṣe ìwà ó wà lára ẹ. well babe ṣe rí mo fẹ́ kó bá everybody ṣe ni má fi síbi kan lè kan ṣòye kó lè wá máa wo sórí ṣó tó ń wo òun ni captain ship wa nínú ilé yìí ìwọ ló ń sèlè gbogbo ship everybody nínú ilé bó ṣe wà so please i just want you to be free with him bàṣẹrẹ be free with everybody bàṣẹrẹ the way tó ṣe rí mi náà ni kò ṣe rí wọn sọ̀rọ̀ mi yẹ ìyẹn ò ní wípé kó wá fìsì sáìdì kan torí pé mo ti ní kó máa bá ṣó ṣeré o táwọn Ọlámídé bá gbọ́ ń sìn wọ́n máa tún sọ wípé èmi ni mo ní pé i'm very sure you understand what i'm trying to say. ó ti yé mi. so um, okay ìwé wa mi rí òun ló ti gbọ́ tọ̀rẹ́ mi ti sọ yẹn ṣoré mi tó ń wò yìí ẹ ọ̀rẹ́ ọkọ ẹ ni mo jẹ́ fọ́kọ ẹ ò bá sí nílé àwa ọkọ ẹ náà rèé so feel free kó yọ mọ́ mi dáadáa ṣe ti gbọ́. ṣé o ti gbọ́ ṣáà máa fi síbí kan ju bí kan lọ. <laughs> yeah everybody ṣe. ó ti yé mi. ọ̀ èrè wa mi rí ṣorí inú ilé ilé rìn bá ṣe sọ tẹ́lẹ̀ ẹ màá lè wá ṣe pàbàǹbarì fún ẹ kí mi àti ẹ̀ka bá múra wa dáadáa ká lè close ọjọ́ ká jáde. mo ti ṣáàkó jìnnà ah, but all the long run I didn't go wrong mo rẹ́ni tí mo yan ìfẹ́ ọkàn mi ìwọ ni mo yan. Okay. Okay. ẹ̀yin ó ṣe wàhálà. Okay. Ṣé mo ohun tó ṣẹlẹ̀ o máa jẹ́ kí n pè padà ní? Yes, I'll call you later. Ojú yìí ni wàá wá dúró. Hey, Dash. How are you? I will see call. Uh, mo ní emergency meeting kan pẹ̀lú àwọn honourables mi. Wọ́n fẹ́ fún wa ṣe. Ọ̀dẹ̀mọ̀ pé máa travel láìpẹ́. So mo fẹ́ introduce ẹ̀ so that ẹ bá travel wàá lè continue pẹ̀lú. Dad. What? Mo dẹ̀ ní plans What plans? Look here, look here, tẹ̀ fẹ́ mọ nǹkan tó fẹ́ mi ò mọ plan tó fẹ́ First thing tomorrow morning we are going to Abuja and get yourself prepared. Ọjọ́ bro? Okay, sir. You took me to a better place, a land of dreams a land of hopes, a land of pleasure. Majaye try ẹ̀ mọ́ I don't like it. Kí ló ṣe é náà? Ó ti ṣe pé kí ló ṣe mí? Kí ló take mi fún? Ah, kí ni mo take ẹ̀ fún kí ni àti ọwọ́ ní ká ṣe ìwọ́n tó ṣe lè sọ ní bàbá rẹ̀ mi Ẹ gbà mí, girlfriend ọ̀rẹ́ ni mo jẹ́. Báyọ̀ ní ìṣerú ẹ̀ kí ló ṣe ṣe báyìí náà? Kí ni ṣe kí nìyẹn? Ó ṣe báyìí. Can you just listen to yourself? I ṣe ń ṣerú ẹ̀. Àbí tí mi ò fi gbọ́ ọ̀tí gbọ́dọ̀ kí ló wà ní pé kí oh, ni share. fọ́ra wa lẹ́nu ilé? Kí Your friend is trying to sleep with me. Ṣé ó jẹ́ nǹkan tójú rẹ̀ àbó jẹ́ nǹkan tí ò gbọ́ rẹ̀? You kidding me? You guys are not. As in ṣé wa okay? Gbogbo jẹ́ of mine. boyfriend ẹ tó sọ pé ó feed eh, nice one òun náà fẹ́ feed ẹ pẹ̀lú kí n even you. Cooperate, girl. Stop. You like it. Stop now. I can't. You. Just relax. You like it. ṣe fún nísì ṣe fún. àbórí ẹ̀ yìí ni ṣé wọ́n kọ́ ló lè wá sí bí ni kí ṣe. èmi mo lè wá sí bí ojú mi kò ti dàpọ̀. kí ló ṣe fún tẹ́lẹ̀ kí ló ṣe fún mi kí ló ṣe fún mi. kí ló máa ti máa tó máa tó máa tó máa tó máa ń lọ fún mi nípa ìpànìyàn mi ìpànìyàn kò sí ọmọ olóhùn. and make sure they don't go scot free. yes she bolo ló tiẹ̀ bá wa ṣe ká time to jẹ́ pé ó fi password sí fóònù ẹni ńkọ́ tó jẹ́ pé àwọn tó rescue ẹ̀ wọn ní opportunity láti access fóònù ẹ̀ báwo náà bá ṣe mọ ipò kéwì mi ni last person to pè to fi di pé wọ́n rí mi pè tí mo wá bá ẹ̀ Eh? Ah, ma make sure wípé wọ́n arrest mi. jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kọ́kọ́ wọn ṣe mí ṣe bí mi náà nù fi wọ́n lẹ̀ fìjà fún ọlọ́run jà fi wọ́n lẹ̀ just leave them. wo bí ma títí ẹ ló sọ yẹn o because tọrọ ẹ bá lọ jù báyìí lọ kọ fine mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé dókítà sọ pé ó ti wà òkè but irú time tán ló fàyà gbá yẹn tí nǹkan mi bá ti lọ ṣẹlẹ̀ nǹkan sí baby bó ṣe wà yẹn èmi fi ipò yẹ kán lọ sẹ́wọ̀n. nǹkan tí ò yé àwọn ẹ̀dá ni mo gbé ẹni tọ́lọ́run bá ń jà fún kò kí ń jà fún àwẹ̀ ṣóye àyànfẹ́ ọlọ́run ni jẹ́ kí n sọ nǹkan tí ò ń fún ọ ṣóye nígbà tí mo wà nílùú pẹ̀lú màmí àtàwọn ẹ̀gbọ́n mi méjì àṣà yìí mọ́ra wọn ní ìlú wa èmi mo mọ bí mo ṣe ń yí tí mo ṣe lọ sí school tí mo fi kọ́ àwọn àgbàlagbà ní ẹ̀kọ́ àgbà. so how was the night. ẹ káàbọ̀. ẹ ní sùúrù ẹ tún ti bẹ̀rẹ̀ o máa máa mú ẹgbàá máa máa nù yín o mo ò nílẹ̀ ìdàgbà máa nà yín. in fact mo mo tún kọ́ wọn ní ijó bó ṣe ń jó. rẹ́yà go. kò sí nǹkan tí mi ò ṣe tán ṣùgbọ́n àwọn nǹkan tí mò ń ṣe yẹn ló tún jẹ́ kí n rí aláàánú nílùú wa tó rí fáàmì sẹ́ni tó mú mi wá sí ẹ̀kọ́. Máàmù ẹkúlé àti télọ̀ ẹ̀ka sàn á máa rí yìn. Ọ̀rọ̀ ẹ ló wá rí mi fún o nípa ọ̀rọ̀ pé kò á lọ sí Èkó. Afẹ́nifẹ́re èèyàn dẹ̀ ni tó bá jẹ́ pẹ́lòmíì ni a máa bínú sí ìmọ̀ àtòyé tọ́lọ̀ ń fún ẹ. ṣé ó tẹ́ ẹ lọ́rùn? màmá gbogbo ẹ̀ ló ti mọ̀ ń gán mọ̀ sí. ó dáa ṣe ẹkàn tí ẹ ṣe wá pé kẹfà ìjà aláìsàn bẹ ẹ ti pa kan yín ẹ ti kún ẹ bó bá wà rí bẹ́ẹ̀ àdúrà ló kù ká fi sìn. ìwọ náà wò mo tún dé èkó tán ọlọ́run tún mọ bó ṣe ṣe mo tún ṣiṣẹ́ ní company dó company yẹn náà ó mọ̀ oríṣiríṣi nǹkan ni mo da ojú kan bẹ̀ oríṣiríṣi nǹkan tí ò tọ́ náà fẹ́ kí n ṣe bọ́ mi ò ṣe torí mo lè ti torí nǹkan tí mo fẹ́ jẹ kí n ba ọ̀la mi jẹ now mo tún kúrò ń bẹ̀ ìwọ náà o mo tún mètè mo tiẹ̀ ti wò pé òpin ti dé sí gbogbo ìṣòro ayé mi ṣebí ìwọ náà tí mo mètè ni mo fi mètè àwọn ọ̀rẹ́ ẹ̀ so what have you now saying tó bá jẹ́ mo ti kún kó bọ́n ṣe tèmi kí la máa ṣe kí la máa sọ lóòótọ́ wọ́n lè gbé wọn kó ṣe wọn bó má gbàgbé pé wọ́n lè ṣe wọn kó tún rí ilé ìwọ̀n ẹni tó ti kú ti kú oyè yorùbá dẹ̀ máa ń fẹ́ pé tí a bá kú just leave them ìjà fún ọlọ́run jà. just put yourself together. Thanks for giving me your heart. There I wanna be. There I wanna ṣá but on the long run na it didn't go wrong. I didn't go wrong. mo rẹ́ni tí mo yàn ìfẹ́ ọkàn mi ìwọ ni mo yàn. ìwọ ìwọ ni mo yàn. ó ti pẹ́ ó ti jìnnà the pains in my heart go to send it to mọ̀. ta ni mo fẹ́ rojọ́ fún. ayé ẹ bá me, yọ mo ti rò ní tèmi ọpẹ́ mi you don't take me for who I am. o ti gbà mí bí mo when others run away me to a better place, a land of dreams, a land of hopes, a land of pleasure. Amajaye wakale olomi. I keep on loving, loving, loving, and I ain't not stopping. Just loving, loving, loving. Oh, my morning, guys. How are you? Yeah. Báwo ni my dear? Dad. Eh? Um, Irewa Miri, meet my dad. Dad ìyàwó àfẹ́sọ́nà mi nìyẹn her name is Yerewa Mary. ìyàwó. àfẹ́sọ́nà mi my wife to be. come again. ah that check pọ̀ nǹkan tí mo sọ ni this is Yerewa Mary and she is my wife to be mo ní kí wá introduce ẹ sí mi níta. Eh, eh, eh, Yerewa do I know you. ah mm -mm, dad ẹ lè mọ eléyìí o ẹ lè mọ lára àpọ ẹ mọ̀ pé kì í gbélé ẹ mọ̀ pé máa ń travel ni bó dẹ̀ ṣe wà yìí kò ń ṣe ọmọ tó yẹ pé bóyá ẹ lè rí lẹ́ni wí ẹ̀ tí omi ìṣe ọ̀pẹ mi lè. àwọn gan ò sọ pé òun ò mọ̀ mí dancer ni wọ́n mọ̀ dáadáa. um, yes she is a dancer in fact exclusive dancer ni video vixen ni most of the deal tó máa ń ní international deal ni yes she is well reserved and in fact dancer ni nítòótọ́. a lọ jìnnà a mọ̀ pé ijó ẹ̀ ní class àwa gan mọ̀ pé ijó ẹ̀ ní class. àbọ̀mọ́ ló máa ń lọ bí ijó ló máa ń lọ bí ijó lọ bí ijó ẹ̀kọ́ ni. tó máa ń lọ mọ́rin o fẹ́ gbọ́ èmi gan gbìyànjú láti lọ mọ́rin hmm. kò gbà fún mi ni kò jó fún mi rárá a ti jó fún mi tó ẹ̀ẹ̀mẹ́ta ní club ó ń jó nǹkan kan kí sà náà kì í sà ọmọ tó ń wò yìí hmm. kò sí nǹkan tí ò lè lọ́mọ́ hmm. àbí ṣé irọ́ ni mo pa kò sí nǹkan náà tọmọdé yìí ò lè lọ́mọ́. no ah dad stop ire wá mi rí tell me it's not true ah. calm down for what. so oníranu ni ẹ ìwọ àti popsi mi kí ló dá yín papọ̀ báwo lẹ ṣe pàdé. first time ti máa rí kórede tó ń bínú ni. Ah. wá so máa ń bínú oh báyìí. so you are this kind of oh my god ah. dad. alára gbóná hmm. kí ni nǹkan náà kó tó débẹ̀. ibo ló dé. làwa ti ṣáájú ẹ̀ débi tá à ń sọ yìí. ibo ló dé. ó ti jójójó fáwa tó wá fẹ́ gbọ́. ijó lásán ló kàn bá wa jó ọmọdé yìí ó burú lẹ́dà mm-hmm. ẹ gbogbo bá ṣe ń gbìyànjú láti lọ mọ́rin kò gbà fún wa kò gbà fún wa mo try láti wọ́n jẹ kò jẹ́ kí wọ́n òun jẹ hmm. ó tún wáá fẹ́ gbọ́ mo tún dé àwọn èèyàn sí àwọn ọ̀rẹ́ mi àwọn èèyàn bí èèyàn tó ń dúró sẹ́gbẹ̀ẹ́ mi mo tún dẹ wọ́n sí pé ah, ọmọdé iṣẹ́ tó bá jẹ́ tówó ni mo rẹ́dì láti nà mo fẹ́ fẹ́ fẹ́ fi ṣèyàwó tó bá jẹ́ pé ó gbà ni èmi ni màá ṣáájú ẹ̀ mú délé kò bá ti di mọ́mì ẹ̀ hmm. èyí tó fi ń pè ń dàlí yẹn but ó jẹ́ ọmọlúwàbí hmm. ọkọ ńlé tó dáa ó dẹ̀ gbẹ̀kọ́ ẹ sórí profession ẹ níjó ó wá jẹ́ kí n realize pé gbogbo èèyàn tó ń jó tàkọ́ ni oníranú pé iṣẹ́ ló ń ṣe because tó bá jẹ́ ó fẹ́ràn owó ni wọ́n náà mọ̀ mí màá ti kọ́ yekíye sórí ṣẹ́ẹ̀kì mo lè fún ní open ṣẹ́ẹ̀kì pàápàá ó mọrú bàbá tó ní. dad ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ i just mm. want to believe all this you are saying right now ẹ mọ̀ pé mo mọ̀ yín mo mọ̀ pé sharp shooter ni ah, so ẹ jọ nítorí tọ́lọ́run ṣé bó ṣe rí ilẹ̀ ṣe ń sọ fún mi dad. Ah, ah. ṣé èmi ni bàbá lókè àmì fàdà mi ò lè máa kúrò fún ẹ. ẹ ṣó wá fẹ́ gbọ́ hmm. sórí ọmọ tó dúró yìí mo fi ọwọ́ mi sí mo fẹsẹ̀ sí mo ṣe tán ipe kò fẹ́ níṣu lọ́kà wá sínú ilé mi you don take me for who I eh, am. thank you very much. o ti gbà mí bí mo ṣe rí. láti wákàtí yìí lọ ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ mo fẹ́ kó wá àdẹ̀mọ́ pé o rẹ̀ ah, ó gbọ́dọ̀ máa gba sálárì iléeṣẹ́ wa. ó ti di ọmọ mi nìyẹn ó ti di ìyàwó mi wá gbọ́ sórí irú ijó tó ń jó yẹn jó pa ọmọ mi. jó pa ọmọ mi. èmi ò fẹ́ kó lórogún rárá tó bá ti ń fún níjó tó ń fún níjó tó ń fún níjó níwájú fẹ̀yìn fún níjó látẹ̀yìn fún lẹ́lẹ́gbẹ̀ẹ́ tó bá máa fi jó tán màá wá mú nǹkan mi. Them say, look at your life, just cause I chose to dance. I am in no competition with anybody. Ijó yìí àjò ńlá ni o, mo máa fi lọ́mọ lọ́wọ́. Èmi kì í ṣaṣẹ́wó. I'm not selling my Daddy. body. Daddy! Let me come here, you tell me everybody every year. Ṣé ló wà tí mo lé sí? Ọmọ ní ọmọ ní ọmọ ní ẹ wo bàtà yìí. ẹ ẹ ń táyé ẹ wá bẹ́tà owó bàtà. Ah, ẹ wọ ìwé ìwé sáré sáré. omi o ah, omi. múlẹ̀ omi omi omi omi ẹjọ ọfúnbẹ ọfúnbẹ mo sọ fún yín yìí tẹ̀ ń sẹ́nu lé tí n bá sílẹ̀ kò yẹn òru ẹgbẹ́ wọn wọlé ó bọ́ ó ti bọ́ ó ti bọ́ ó ti bọ́ bọ́ọ̀lù ọ̀bì kan lọ́pẹ́. ò bá ṣọ́ra ò ṣọ́ra lọ́jọ́ kan òpin àdé lọ́jọ́ kan òpin àdé o mo bá ṣọ́ra ilé ayé. ah my padi afa afa aji ade abale yìí gbà aṣọ ẹsẹ àwọn. Can you apply for? Uh, Do you have any card? Card, bow. I don't have any money with me. Mom, mom, this is just a scratch. Ó kí ló ṣe yín báyìí? Mummy, mo mo ti lọ hospital, spiritual, everything, I don't do. You don't ṣe yín mi, ó dẹ̀ ń dùn mí, àti sweet me. Ah, But you get money to... Ah. Ọmọ, I don't spend money tire for hospital. Abeg, just give me small money I just find something to eat. No, keep that small. Abeg, abeg, abeg. Abeg, abeg. Shh ṣẹ̀rìn jù má ṣe pa. Ah. Ah. Ah. ọmọ ní spiritual ni mo ti ṣe spiritual ọmọ give am e dey sweet me e dey sweet me but abeg na. ò bá ṣọ́ra ò ṣọ́ra lọ́jọ́ kan òpin àádé lọ́jọ́ kan òpin àádé o. Oh ò bá ṣọ́ra nílé ayé lọ́jọ́ kan òpin adé lọ́jọ́ kan òpin àdé o ò ṣọ́ra.